aláròye èyí ni bí ètò ìfẹ̀hónúhàn tí àwọn ọ̀dọ́ ṣe nìbàdàn ṣe lọ. bó tilẹ̀ jẹ́ pé bí wọ́n ṣe ń gbáradì fún ètò yìí bẹ́ẹ̀ làwọn agbófinró náà ń múra sílẹ̀ dè wọ́n ìyẹn ló fi jẹ́ pé láti ìdájí kùtù hàì làwọn agbófinró ti lu ìgboro Ìbàdàn pa látàrí pé ọ̀fọ́n kò fìrù nọgbà síbẹ̀síbẹ̀ nǹkan bíi ẹgbẹ̀rún kan ààbọ̀ èèyàn ló kópa nínú ìfẹ̀hónúhàn ọ̀hún èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní fòpin síjọba burúkú igun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó ṣe é ti ṣe é àwọn kan bẹ̀rẹ̀ lágbègbè ìwó road nìbàdàn ní nǹkan bíi aago mẹ́jọ àárọ̀ wọ́n kọrí sí ọ̀nà agodi gate igun kejì bẹ̀rẹ̀ tiwọn ní nǹkan bíi aago mẹ́sàn-án àárọ̀ wọ́n mórílé ọ̀nà sango sí mọ́kọ́lá ní tiwọn gbogbo bí àwọn olùfẹ̀hónúhàn wọ̀nyí ṣe ń lọ wọ́ọ́rọ́wọ́ láì fa wàhálà làwọn ọlọ́pàá tó ti múra sílẹ̀ dé àsìkò ìjà ń tẹ̀lé wọn bóyá kì í mọ̀ àwọn jàǹdùkú lè já ètò alálàáfíà ọ̀hún gbà mọ́ wọn lọ́wọ́. oríṣiríṣi páálí àti ọjà ìparòkò ń làwọn èèyàn náà gbé lọ́wọ́ tí wọ́n fi ń pàròkò oríṣiríṣi ọ̀ràn ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé àtàwọn ẹni gbogbo tó wà nípò òṣèlú lára orin òwe tí wọ́n ń kọ bí wọ́n ṣe ń lọ lójú pópó ni ó yẹ ká bínú ó yẹ ká bínú gàárì wọn ráìsí wọn ebi ń pa mẹ̀kúnnù ó yẹ ká bínú àti orin bíi ṣé democracy lélẹ́yìí ṣé democracy lélẹ́yìí o ebi ń pa aráàlú ṣé democracy lélẹ́yìí o bó ṣe di aago mọ́kànlá àárọ̀ kọjá ìṣẹ́jú bíi mẹ́wàá àwọn igun méjèèjì pàdé ara wọn ládùúgbò tí wọ́n ń pè ní fẹ́tínárì lágbègbè mọ́kọ́lá nìbàdàn òní wọ́n bá túbọ̀ múra sí orin kíkọ kíkan kíkan nígbà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lábẹ́ afárá olókè tó wà ní mọ́kọ́lá nìbàdàn aṣáájú ọ̀kan nínú àwọn ikọ̀ olùfẹ̀hónúhàn méjèèjì ọ̀jọ̀gbọ́n adémọ́lá àrẹ̀mú sọ pé ohun tí àwọn ń fi àìdùnnú àwọn hàn lé lórí ni bí ìyàn ṣe mú lórílẹ̀‐èdè yìí àti bí ohun gbogbo ṣe gbówó lórí lára àwọn ohun tó sọ pé àwọn ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ ni pé kí wọ́n dá ewo epo padà sí náírà mẹ́tàdínnígba one ninety seven naira tó ti wà tẹ́lẹ̀ nígbà kan rí kí wọ́n mú àdínkù bá òbítíbitì owó tí àwọn ìjọba àtàwọn tó wà nípò òṣèlú ń gbà tó jẹ́ pé iye tí àwọn òṣìṣẹ́ ìjọba ń gbà làwọn náà yóò máa gbà kí wọ́n máa tọ́jú àwọn sọ́jà àtàwọn ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ agbófinró yòókù èyí ni wọ́n ń sọ lọ́wọ́ tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ cp ayọ̀délé sọ́nùbí fìdí bá wọn tó sì fi àwọn olùfẹ̀hónúhàn wọ̀nyí lọ́kàn balẹ̀ pé ààbò wọn àti àlàáfíà gbogbo aráàlú ló jẹ àwọn lógún cp sonubi lu àwọn èèyàn náà lọ́gọ̀ ẹnu fi bí wọ́n ṣe rọra ń ṣe ìwọ́de náà wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ ló fi wọ́n lọ́kàn balẹ̀ pé mímí kan kò ní mì wọ́n níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń gba àlàáfíà láàyè gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àmọ́ ṣá o ó kìlọ̀ fún wọn ó ní èmi tí ẹ̀ ń wò yìí mo ti débí ìṣáájú yín o nítorí láti aago márùn-ún àbọ̀ ìdájí òní lèmi ti wà níbí ohun tó dáa náà níbẹ̀ ṣe ń ṣe ìfẹ̀hónúhàn yín yìí jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n ẹ ní láti tètè fòpin sí i báyìí nítorí tó bá fi ń di pé ó ti ń pẹ́ jù àwọn jàǹdùkú máa darapọ̀ mọ́ yín bí wọ́n bá sì ti bẹ̀rẹ̀ sí fa wàhálà tí wọ́n ń ba nǹkan jẹ́ gbogbo yín làwa máa rí gẹ́gẹ́ bí adàlúrú ní tiwa ó sì di dandan ká ṣiṣẹ́ wa nígbà náà gẹ́gẹ́ bí agbófinró bí ọ̀gá àwọn ọlọ́pàá ṣe parí ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ̀gbọ́n Àrẹ̀mú fìdí ẹ̀ múlẹ̀ pé àárín aago méje àárọ̀ sí aago méjìlá ọ̀sán làwa pàápàá ti pinnu pé a ó máa ṣe ìfẹ̀hónúhàn yìí odidi ọjọ́ mẹ́wàá la sì máa fi ṣe o àyàfi tíjọba bá kéde pé àwọn ti gbà láti ṣe gbogbo nǹkan tí à ń béèrè nìkan la tó máa dá a dúró ṣáájú àsìkò yẹn. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.